náà ní abẹ́ ṣẹ̀ríà Islam obìnrin mùsùlùmí ó lè ṣiṣẹ́ pẹ̀lú májẹ̀mú ọlọ́run ọba ò sọ nínú Quran hadith ò sì sọ pé kí obìnrin mùsùlùmí kó má ṣiṣẹ́ ọlọ́run ọba kọ́ fi àwọn ẹ̀kọ́ adab àti májẹ̀mú lélẹ̀ lórí iṣẹ́ tí obìnrin bá fẹ́ ṣe ni àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ mọ̀ pé obìnrin bó bá ń ṣiṣẹ́ bí òṣìṣẹ́ ó lówó kò lówó gbogbo responsibility ẹ̀ pátápátá orí ọkọ ẹ̀ ló wà tó bá jẹun tó ti wà nílé ọkọ ó fẹ́ jẹ ni ó fẹ́ mu ni ó fẹ́ gbélé ni àbí ó fẹ́ wọṣọ àwọn nǹkan responsibility basic responsibility ọrùn ọkùnrin ló wà tí obìnrin bá fẹ́ wá ṣiṣẹ́ bóyá látara wípé ó ní bùkátà sí láti ṣiṣẹ́ iṣẹ́ tó bá fẹ́ ṣe àkọ́kọ́ kò gbọ́dọ̀ pa ohun tó jẹ́ primary responsibility ẹ̀ lára primary responsibility àkọ́kọ́ ọlọ́run bá gbé responsibility lóbìnrin lórí ó sì fún láǹfààní nínú ẹ̀ ni pé kó ṣiṣẹ́ yẹn kò kì í ṣe ọ̀ràn yàn lé lórí tó bá fẹ́ ni tó bá wá fẹ́ ṣiṣẹ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ ṣe yẹn òun làwọn ojúṣe gẹ́gẹ́ bí ojúṣe sọkọ iṣẹ́ tóbìnrin bá ń ṣe ò gbọ́dọ̀ wà á kó bá ojúṣe rẹ̀ sí ọkọ rẹ̀ bóyá látara pé ọkọ wá dé òun náà lọ bí iṣẹ́ òsì rẹ̀ kó gbóúnjẹ fọ́kọ ni kó tọ́jú inú ilé fọ́kọ kó fara ẹ̀ lẹ́fọ́kọ kọ́kọ́ lè gbádùn látara ẹ̀ gbogbo iṣẹ́ tó bá ń ṣe ò gbọ́dọ̀ affect eléyìí ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ affect ojúṣe ẹ̀ sí àwọn ọmọ ẹ̀ bóyá látara iṣẹ́ tó ń ṣe kò wá láti mójútó àwọn ọmọ kò gbọ́dọ̀ affect ẹ̀ tẹ́lẹ̀ bá ti ń tó affect ọkọ èèwọ̀ ni kò ṣerú àwọn ṣe yẹn nínú tí a ní láti sọ òun ni wípé condition tóbìnrin ti fẹ́ ṣiṣẹ́ tó bá jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe nínú ilé ara ẹni òun ló dáa jùlọ tòrọ́ lọ ni wà kọ́rùnà fi bóyó ti kò nà ẹ máa gbénu ilé yín ẹ sì má máa jáde wàlá tabarrajna tabarruja al-jahiliyyati al-ula ìjáde àwọn aláìmọ̀kan so tó bá jẹ́ pé inú ilé ni obìnrin ti ń ṣiṣẹ́ tí á fún láǹfààní láti mójútó àwọn responsibility ẹ̀ tó jẹ́ primary nínú ilé eléyìí ló ń da jùlọ tó bá wá jẹ́ pé ó fẹ́ jáde láti lọ ṣiṣẹ́ tó bá ń ṣiṣẹ́ ní àwọn ibi tí ò jìnnà sílé tá a ti fún láǹfààní àti máa yọjú sílé lóòrèkóòrè àbí láti máa wá ṣe ojúṣe àti máa mójútó ọmọ àwọn ọmọ lọ léèwé wọ́n dé kó jẹ́ pé òun gan ti padà sílé nígbà táwọn ọmọ máa fi dé ìgbà tọ́kọ bá máa fi wà nílé òun náà ti wà nílé láti prepare oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fọ́kọ nílé eléyìí náà tún jẹnu tí obìnrin gbọ́dọ̀ ṣọ́ ibi tóbìnrin ti fẹ́ ṣiṣẹ́ ó gbọ́dọ̀ gbìyànjú kó má jẹbi tí xilap bẹ́yìnà àrùjálù wà nìsà ìfararura ẹni free mixing láàrin ọkùnrin àti obìnrin eléyìí jẹnu tí islam fẹ́ kí obìnrin mùsùlùmí kó gbìyànjú láti rí poṣọ́ sobi tó bá ti ń di wípé ẹ̀gbin a máa kanrú obìnrin bẹ́ẹ̀ àwọn èèyàn wọn ní wọn ní kàákún kó fọwọ́ kàn lára kó fọwọ́ jẹ́ lára kó máa bọ̀ lọ́wọ́ gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn kọ́ wa tó bá ti sọ̀rọ̀ àǹdí ibi tóbìnrin ti fẹ́ ṣiṣẹ́ kó gbìyànjú láti sá fún un ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọkàn tún balẹ̀ lórí ibi tó ti fẹ́ ṣiṣẹ́ àti àwọn tó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú tí ò ní affect responsibility ẹ̀ tí ò sì ní affect ìjọmọlúàbí ẹ̀ táwọn májẹ̀mú àti ìmí náà lọ táàrùn ti dárúkọ tó bá ti wà ńlẹ̀ fóbìnrin kò sí láìfi kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kún gẹ́ dáadáa barakallahu fikum.